الله تعالى بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم òtúlù máa òyìnbá ilẹ̀ ẹ̀ka mínú àlìkìsáàbì tàkàrùbani lànà ìtàhálà bìtìlá wà tìhí wátàkásùfani alifa síhí wátàáfùsàn ní màhánìhì fàyínà òmìnira fúlálẹ̀ àmọ́nì. أدبهم ما في اللذن قراءة أفضل من المجد جملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصاص وعبار وألف منها قصاص وعبار وألف منها عبر صادق wàmí àtúntàṣubí ohun wájúwá ohun wá sì dágbó wá sì dùn náà náà ohun wá. وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأوسوا منه شيئا أتأوسونه بهتانا وإثما وكيف تأوسونه ọ̀kọ́dé àfúlá bálùkùn lábálẹ̀ wá àásínà mìkùn nìṣàkọ́n jàdìrì sá. wàlá báńkì ọmọnàkà àbá òkun nínà nìṣáì ìlànà kọ́ni sàlápà ìnáwó kánafà ìsàtà wàmọ́gẹ́ta wàṣà àṣà. Alhamdulillahi rabbil alamin. Fàyà rọ́bì ọ̀nà fàyà wà lọ́wọ́ àyàdó. ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ lọ. adúpẹ́ lọ́dọ̀ lọ. àánú rẹ ló fi ń kó wá jọ náà lákùn abẹ ọ ló sì bínú ẹ̀sùn aká o ló sì jẹ́ àkójọ ọ̀bànújẹ́ o wọn náà ló fi àṣẹ kò

tá a sì pé kó bá wo àánú ẹ̀ kó bá ní gba ọpẹ́ wa. lẹ́yìn náà àwa àtọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún àjẹ́bí wa Muhammad kí ọlọ́run àtàlà rẹ̀ kó máa bá àti gbogbo àwọn sàábà lẹ́yìn náà àwọn afáwọn àgbà. wọn wọ́n jẹ́ oníṣàrà mi dáadáa àtàwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ fi gbé orí parí báyìí àwọn olùkọ́ wa ọ̀ní láti ṣe àbẹ̀gbà kí Muhammad ẹ̀bára láàrú ọ̀rá ìnáwó lọ. gbogbo àwa náà tá a wá kù agbọ́nlẹ̀ látọ̀dọ̀ àmì ìrù wa láàmì alága ìgbà. àfáàgbà olùkárí gbogbo jàmọ́ pátá oríire wa jẹ́ ọ̀kalẹ́ o. àwọn ìbánisọ̀rọ̀ wa tàkọ́kọ́ tí a fi ń palẹ̀ àkùránù mọ́ ètò àgbàsọ́wọ́ yìí ó fẹ́ rán wa létí àlùkìá náà. fani yaumu yasibu bini walidu wa yastawi bini masudu minali wara bimusa wa ọlọ́run retí nù àdúrà dé wọn náà. àbọ̀ oníwàásí ó ní ká rántí ọjọ́ tó ṣe pé. Kárántí ọjọ́ tí ọmọ eke tí ọmọ ewu lórí. bí ìhìlì

oníwàásí nínú lọ́nà ń sọ bẹ̀rẹ̀ ti ṣe wáàsí ẹ̀ ó ní wáyà fẹ́rù fíhì nínú ìhàlílì ìhàlílì ọjọ́ tí gbogbo àwọn ọ̀rẹ́ kò ní òṣù wọ́n máa sá fúnra wọn. ọ̀rẹ́ wa dùn ní ìlú náà ìwòyà òun ọjọ́ tí. ọmọ èèyàn tí ó dá àwọn òbí rẹ̀ lẹ́bi pé kí ni wọ́n bí òun sáyé sí kàkà kí òun ti jẹ́ ẹni tí ó ti tó tó ti di ẹni tó kú dànù kàkà wọn náà bí òun sáyé o ọjọ́ ńlá ni o. wọ́n yẹ wọ́n yẹ kí wọ́n yẹ ọ̀gá. ọjọ́ táwọn èèyàn ò nífẹ̀ẹ́ sí pé gbogbo ohun tí ń bẹ láyé ìkọ́jẹ́ tòun nìkan fún ọ̀wá fi rárá àwọn padà nínú ìyà ọmọ àwọn ìyàwó òun mọ̀lẹ́bí ọyá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ọyá ẹ torí bọ ìyà tó ń fẹ́ jẹ fóònù nìkan wá wà ní alálàáfíà kò ní í ṣeé ṣe bẹ́ẹ̀ o a ṣe láyé ni ó ni ó là wá o. ẹ wá jẹ́ gbọ́ ọ̀rọ̀ tí sọ fún wa torí àwọn ànábì ọlọ́run igbó kan náà lọ́jọ́ ìdẹ ni wọ́n gbogbo wọn tàwọn wọ́n sì lé wa kó níbi àbòsí. ànábì wa mọ̀ọ́mọ́ àfẹ́rá ń wá sọ léè fún wa pé ọmọ ìyá àwọn tí í ṣe ànábì yìí sọ ọmọ mẹ́ríámà ẹ ká gbọ́ ohun sọ pé ṣẹlẹ̀ nípa rẹ̀ náà ní tí àgbà gbà wọ́n ọ̀rọ̀ wá pé. ànábì yìí sọ ọmọ náà bá ní kẹ́wọ́. Ọ kọjá níbi ó bá fẹsẹ̀ mọ́lẹ̀. قال يا صاحب هذه القبر قم بإذن gbẹ́sẹ̀ lé báyà wà yìí bí agbára tá a fáwọn bẹ́ẹ̀ kan náà ni sàárẹ̀ náà ó wùyàn tọkùnrin kan bá tó bá jáde ń bẹ̀. ohun tọkùnrin wa sọ ni pé ìwọ ẹ̀mí ti ṣe ọmọ ìta. kí ni o gbèrò pẹ̀lú òun náà. فإني لقائم في الكتاب kí ló gbèrò pẹ̀lú òun tó fi ní kóhùn dìde òun tó sọ pé àádọ́rin ọdún ló ti tóun ti wà nù tóun ti ń àṣà tó àṣà. orí ìṣirò sẹ́yìn ló ń wà. títí ìjàgbénú àlìkánu fi dé pé jíde. àlìkánu ló wà wá. lọ́dá ànábì ìsọ ọmọ mẹ́ríàmà ló pẹ̀lú àṣẹ ọlọ́run kí ló kí ló gbèrò pẹ̀lú ohun tó ń ti wà ní ìṣirò iṣẹ́ láti àádọ́rin ọdún tí wọ́n ti sàn. ọ̀pọ̀lọpọ̀ ìgbà yàrá dáwọ́ ìfowópamọ́ ìgbà tí wọ́n ti rọ́ọ̀tún lórí wa. musa ní a ah, látàádọ́rin ọdún arákùnrin bó o wá lẹ́sẹ̀ rẹ wá pọ̀ fún báwọn ọdún tó ti ń sìn musa. bàbá irú iṣẹ́ àwọn olùgbáyé ṣe gan-an musa náà wá fún báwọn. arákùnrin wa dáhùn ọ̀gbọ́n ọ̀gbọ́n arákùnrin bá lọ́nà múra ọlọ́nà ló ń múra o ó ní àárù ṣe o àárù gi lòun máa ń dàrú o òun gbé lérí báyìí. àárù àlàálẹ̀ wà àtàsọ́ọ̀tà. tóun bá ta igi o. oúnjẹ àlàálì bẹ̀mí tí ń wá òun sì tún mú bẹ́ẹ̀ òun tún fi sàánú. ọ̀pọ̀lọpọ̀ ìta ìyá tó há lẹ́la. mẹ́rin ìsáni á ọlọ́run mímọ́ rẹ o. ọ̀pọ̀lọpọ̀ ìyá ìyá àbọ̀lá ara wa sí. aláàárù. tó ṣe pé iná gbégi lérí ni tí ó máa bá àwọn èèyàn mú lọ bí wọ́n fẹ́ gbé lọ. bí ọ̀dọ́ ṣe bẹ́ẹ̀ oúnjẹ àlàálì jẹ oúnjẹ àlàálì ní jẹ ìlú sànú. síbẹ̀ náà ó tún wá wà lórí ìṣirò láti àádọ́rin ọdún. aláàánú aláàánú ọ̀kọ̀ lẹ́kọ̀ọ́ra mẹ́tò kọ̀ọ̀ra gbogbo nǹkan ayé kò ní kankan ń bẹ̀ ju kó ń jùlọ kó ó gbowó omi kó sì kó fi jẹun ó wá láyé ní tó ń sírò ṣẹ́ láti àádọ́rin ọdún nínú sàárè. lẹ́yìn náà ni ó ní wọ ẹ̀mí mímọ́ ọlọ́run tá à ń pè ní yíṣọ ọmọ mọ́ríámà. báyọ̀ òbí ó ní tí ọba mi tó wá tó fi bá mi sọ̀rọ̀ ó ní o. ní ọlọ́run wá dojú kan pé ìwọ yìí aláàárù mi ọ ọ̀kan náà àwọn ẹrú mi ó sì ọba ràárù igi ó sì sanwó fún ọ. ọlọ́run wa ń sọ fún pé ìgbà tó gbégi rẹ̀ lérí tó ní ọba ń gbé kó o tó débi tí o fẹ́ gbégi sọ̀kalẹ̀ sí o ti já igi kan ọ̀rọ̀ ajá kékeré ń bẹ̀ báyìí. o fi ta yín ẹ wo ibi téèyàn yẹn ta yín bí yóò ṣe tó ṣe kéré tó ọ̀nà ìyára tó bá fi ta yín. wàá ẹ̀ka ìdáhùn ìfẹ́ ìkàtà ní. ọba tún jù ú lẹ̀. kò jù lára ajímọ́. ó jù lẹ̀ ọlọ́run wá sọ pé ìwọ fẹ́ pé ọba wọn ràárùn gi wọn ó sì fọ lọ́wọ́ àárù rẹ ó tún wá já igi kékeré ńlẹ̀ òfin tayín nígbà òfin tayín tán òtún sọ ọ́ bẹ̀ mọ́ òtún sọ nù. ṣé ọ̀nà pé o fojú kéré òun ọlọ́run. tó o sì mọ̀ pé òun ọlọ́run gbogbo ohun tó o ṣe lòun rí o torí náà ẹnu ibi tó o jáun tó o fi ta yín o bí o ṣe wà lórí ìṣirò rẹ náà sálìkẹ́ àmọ́ èdè amọ̀lẹ́kọ̀ ọmọ ẹ̀mí ọ kí ló mú ọ kí ló ṣẹlẹ̀ sí ọ tó o fi já igi tí wọ́n ń gbélé ọ lórí tí wọ́n sọ ìwé ẹ̀fọ́ tó o já tó o fi tarí tó o tún sọ́nù tó bá ti jẹ́ àlùkè àmọ́ ẹni tó gbé àárùn lé ọ lórí bọ̀ bá dé ó ti ṣèjàmbá rẹ̀ ọlọ́run ló ṣèjàmbá ni wọ́n ń dáhùn ẹ̀ látàádọ́rin ọdún. yóò mọ ọ̀sùn E ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ bẹ̀rù àlùkìyámà o àwọn ti kú wa ọ̀rọ̀ yìí ó ti di kelele fáwọn o ọjọ́ ní wà ní ìlú àyà ni jàǹbá ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run lóun ó mú oníjàǹbá òun ó mú alábòsí òun àní òun ò ní yọ̀ǹda rẹ o ọlọ́run lóun àyọ̀ǹda alábòsí àti kó wọn yọ ẹkọ wọn gbẹ ẹ̀san lára bí ọba gbà láyé yọ gbà láìkí àwọn yọ gbẹ̀san lára ẹ láìkí àwọn ìdí ọsọ afábùsí o. a tún ti sọ fún wa nínú wáàsì tó kọjá. wípé arákùnrin kan tó ní màálùú ní ìletò ìbùkún ọlọ́run sì wọ màálùú náà torí gbogbo ará àletò ni wá máa ń ra wàrà lọ́dọ̀ ẹ̀ wọ́n máa ró mu ṣùgbọ́n kò rí pé nǹkan ń fẹjú dáadáa. bàbá ni à ẹ̀ káwọn ọjọ bẹ́ sí ti ní kí ni ò yàrá ti fún wàrà yóò bù sínú garawa yóò wá bomi sí òkú àwọn ọmọ sì ń sọ fún fún bàbá wọn ilé kéwútà náà wọn mọ ní ọjà nǹkan ọmọ eke ń sọ ọmọ ọmọ ìgbà ọlọ́run dé láti gbẹ̀san màálù kan ṣoṣo ìlú ó wà ní àdúgbò ó sì lálùbáríkà ṣùgbọ́n onímàálù yẹn ó ṣèjàmbá ó ń fún ní tẹ́lẹ̀ wàrà ó ń pọ̀ àwọn ọmọ ẹ̀ sì ní kọjá ó ní ó ní òsì bí nígbà ọlọ́wọ́ gbèbí ṣeéṣe dé màálù bá jẹ lọ ọ bọ́ sínú kòtò kò àwọn kókó tútù wà nínú kòtò yẹn gan máa ń jẹ lọ òjò bá sú di pé yóò òkè kójò sú tọ́lá náà mọ rí àmì òjò ti gbogbo àgbàrá tó sì wà nínú ìletò síbi ikùn tó lọ darí lọ gbàgbọ́ màá ní ọgbọ́n wọn jáde báyìí àgbàrá òkùnkùn láyè àgbàrá ti mú mọ́lẹ̀ ó mú mọ́lẹ̀ ó gbé e lù pátápátá bàbá ọmọ mi retí ọ̀nà wálé. ọdá àsìkò kò lè lọ́ba wá ń wá kiri lọ́ba rí tó ti lẹ́kọ̀ọ́ nínú kòtò àwọn èèyàn bá ń pera wọn fẹ́ wá wò ó nǹkan ṣe bàbá yìí ó nǹkan ṣe ó náà débẹ̀ lọ́ba ń hu àwọn rẹ̀ ń kékeré wọn ní bàbá kí lè ń sunkún sí kí máa sọ pé àwọn ọwà omi tẹ́ ẹ fi ń tẹ́ ẹ fi ń kún wàrà hàn àwọn ọlọ́run sọ dàgbàrà lọ́kìbí ọlọ́tẹ̀mọ̀ ní ìlú ọlọ́run ìyáǹbá tàkọ́kọ́ tá a kọ́kọ́ sọ̀rọ̀ gbogbo àwa tá a máa ń gbéṣẹ́ fún yàn àbẹni tí wọ́n ń gbéṣẹ́ fún ẹ máa sọ ẹ̀mí òdodo kí bùkún lè bá wà ń bẹ́ẹ̀. tí àwọn méjì tí wọ́n da òwò pọ̀ síjà àmọ́ bá ti wà láàrin ẹ̀ àgbáríkò kò ń bẹ̀ ní wọ́n wá tù ú lójú fúnra wọn. gbogbo ẹ̀yin náà fẹ́ẹ̀ máa. ìtọ́jà nu ọjà ètí ọ̀dà tẹ́ẹ̀lì pọ̀ wọn ẹgbẹ̀rún ọlọ́run àwọn ètí dá ẹyọ sọ́tọ̀ ètò wa dá ẹyọ sọ́tọ̀ ẹjọ́ ní tí ọmọ pé ní tí ń ta ilé rẹ̀ torí kò sí nǹkan tó mú eléyìí yé báyìí kọ́mọ jẹ́ yí pé ìgbà bára gbogbo ẹ̀mí létá àwọn ọ̀rà níra tó gbogbo ẹ̀ lọ́dá lọ́wọ́ dé níbi ọ̀bà ti pé wọ́n ń bá àléébù mẹ́ ṣíṣe bẹ́ẹ̀ àlùbáríkà kì í wọ kì í wọ ọtí gbá ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ o torí náà ẹ jẹ́ ká jó lóòótọ́ ẹ jẹ́ ká jó lóòótọ́. ndị jẹ́ èèyàn jèrè ayé ka ọ̀kan bẹ̀ ni kéèyàn jó lódodo ọlọ́run jẹ́ kárù láò ẹnu bá a ṣe sọ́mọ yìí ọmọ arókì wa o. àwọn a kí gbogbo wa pé a kó oríire tó ní gbogbo wa lájọ rẹ àtẹni tí ń kà á tí ń ké àtàwa tá à ń gbọ́ bákan náà ni ládàá wa àwọn iṣẹ́ mẹ́ta kan ń bẹ tó ṣe pé ẹni tí ń ṣiṣẹ́ wọn àtẹni tó dúró tí ń wò wọ́n bákan náà ládàá ọ̀kan bẹ̀ ni koran anábì ló wí bẹ́ẹ̀ fún wa sọ̀tàn àlẹ́kọ́rí wà lùsánìwò. ṣàríkàní fìlà àjì ẹni tí ń ka alukoran àtẹni tí pariwo ń lórí aráàbí kọ̀ọ̀kan táǹkẹ́ ládàá mẹ́wàá mẹ́wàá ṣé wọ́n ti kó ìjọba yìí ṣé wọn kó fún ẹni tí ń ké àwọn tí irú ládàá làwọn náà gbà. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀dá lè kọ́ bá ní kàn ẹni ó jókòó ń ka koran àtẹni tí ń kà. iṣẹ́ kejì tó tún ṣe déédéé òun ni àlẹ́ àálìmù wálìmù tá sharikani fil ajiri olùkọ́ tí ń kọ́ni ní ẹ̀kọ́ ẹ̀sìn àtàwọn tí ń kọ́ bákan náà ní ládàá wọn bí wọ́n ti kó ládàá kó olùkọ́ tí ládàá ń tó àwọn náà ní ẹni tí ń ṣàdúrà àtẹni tí ń ṣe ámì ìgbà tí ajá náà sì wà nísìn wá bá mi ṣàdúrà bóyì tí ń ṣe là ń ṣe àmì àmì àmì ẹni tí ń ṣàdúrà yẹn ohun tí ń béèrè lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ti dá lóhùn ẹ̀ yéjú òǹkà gbogbo ẹni ó ṣe ámì irú oore náà ni ọ̀tọ̀ sáwọn náà ẹni bá so oríire oríire wọn náà jẹ́ ọkà lẹ́wọ̀n ẹ ajẹ́ ká máa kíyèsí o ká sì máa bẹ̀rù ọlọ́run o ká máa ká máa mú lò ní o náà lọ dáa o gbogbo ìtọ́lá ń sọ fún alánà àti gbọ́ ó tún fẹ́ bá wa sọ ní ìlú nì òun láàmà gbọ́dọ̀ ọlọ́run yóò ṣe wá láǹfààní o bísímìlà. أعوذ بالله من الشيطان الرجيم ¡Gracias! kan bẹ̀ mọ́ o ẹ má owó mọ́ tọ́lá ìlẹ̀ fẹ́ kọ́ mẹ́rin. àtàkùrọ̀ na ó bò tá a nà máa ń mọ̀ mí. ọlọ́run ní wọ́n ẹgbẹ́ ńlẹ̀ kọ́ lẹ̀ ká tó wá mú nǹkan kan wàyí sí mánù bínú ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tọ́hàn gbangba kákíyèsí àmì mi wọ́n lọ ní ọ̀nà lọ ọ̀fẹ́ mọ́ tó yẹ pé owó ò ní fàyàbalẹ̀ sí ọ lórí àgbà láàyè kó ṣe kúlíù kódà nítorí ọba fi fẹ́ kódà padà fún ọ olùtúlẹ̀ wẹ́pọ̀ fẹ́ mọ ó rí i pé ìwà àkàtọ̀ òun pẹ̀lú o ti burú jáì ó lè lọ ó lọ sí ọ̀dọ̀ àwọn àlùkà ní pé wọn ò fẹ́ wọn ò fẹ́ ọkùnrin mọ́ torí pé ó ti ń fìyà jẹ púpọ̀. àwọn sọ̀rọ̀ o sì béèrè bí sọ fẹ́ pọ̀ lẹ́yìn ipò fẹ́ pọ̀ lọ́dọ̀ wọ́n bí léèrè ohun tó fi fẹ́ ọ ọ̀dà padà tó wá sí ọ̀tẹ̀ lọ. torí arákùnrin kan ṣí ọ̀kan nínú ìyàwó ẹ̀ ó lóun kàn wọ ọkọ òun láàrin àwùjọ ni. ọlọ́kọ̀ ọ̀hún ó ní ìrì tó ń rí ọ̀tẹ́ ìlọrin tó bá lọ bá ṣe ọlọ́run ọ̀fẹ́ fẹ́ ọkùnrin iná sẹ́wọ̀n ìpọ́nbẹ̀ ẹ̀ ti wá àlẹ́yìn ní tó fọ tó ṣe ọ̀dà padà ó ló ti tẹ̀ lọ́nà kí ló fi fi san sàdá àkíyèwò ọ̀pẹ wà ń bẹ̀ àwọn ibi ọ̀pẹ yẹn pọ̀ díẹ̀ ló fi sàn sàdá kíẹ̀ níbi ní ọwá ní pàǹkà olóòwò ọba gbogbo yẹn tí ìyàwó òun ti ń ń sọlà olówó orí òun tó gbà á wọn ò ọ̀fọ̀kọ́rọ́gbọ́ òun fojú rí pọ̀ tí obìnrin bá ń kàṣòro lọ́dọ̀ ọkọ ó lè lọ rí àlùkálí rí àgbàláyè òun fi náà tẹ́ òun fi náà tẹ́ obìnrin bẹ̀rù ọlọ́run ó wá lọ ẹ̀sùn àwọn àlùkálí wọn kò kọ́ dá sàdá arábìnrin yẹn ànẹ́mì ní ọ̀ọ́ta ọgbà oko tó fi pé lọ ó sì lọ. tó bá ti wá ṣe báyìí nǹkan fún léwu ni wọ́n ń pè yẹn. kó tó wá lọ pẹ́lòmíì o ó ní láti ṣe ìbúra yóò ṣe ìmara tọ́lọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kéèyàn máa omi gbóná wọ́n máa dà wọ́n máa dà mọ́ tútù ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀. obìnrin yẹ wọ́n sọ fún pé ọkọ tó fẹ́ nìyí o ìwọ ọkọ tó fẹ́ fẹ́ má rọ́ọ̀lù báwọn tó bá ti dọ́dọ̀ rẹ o ó ṣe sùúrù ó tẹ sílò sílò tọ́tà ni pé ó jẹ́ kó ṣe ìbùràáwù kan ni ẹni pé kó ṣe ìmọ̀ra. sàn pé àmì pé kò sí nǹkan kan níwọ̀n ilé ọmọ rẹ̀ ni náà nìyẹn pé lọ́mìíràn ti áìdà mọ́ àmì pé kò tí ì sí nǹkan kan nílé ọmọ mi yóò wá sí ìmọ̀ra táwọn ẹlẹ́rìí náà sì jẹ́ sí kábẹ̀rù ọlọ́run o kábẹ̀rù o. ọkùnrin kó bẹ̀rù ọlọ́run obìnrin náà kó bẹ̀rù ọlọ́run kò sí tí ọlọ́run ọ̀mọ́ o obìnrin ní àsìmọ́ kó báyìí tí ọ̀ràn náà pé àbọ̀wọ̀ wọn kò bọ̀ lórí arí nínú sẹ̀ríà obìnrin kan tó fẹ́ kí ọkùnrin gan kó bá ń ṣe sìnà tó ń tàn mí rárá wọn ò ṣe olóhùn ó kò bọ̀ tó o fi ṣe ń dòun mí ó rí gbégbé wọ ọlọ́lọ́run ọyọ̀ ń bẹ. ètè ń bẹ lọ́wọ́ àwọn obìnrin ọlọ́run gan ròyìn ẹ̀ ọlọ́run ó kò wá ṣe wá ṣe ń fẹ́ ṣe ọlọ́run ọ bụ tó bá lọ mú ẹyin ẹyin ẹyin tútù tó fọ ọ fọ ọ dà sí ní aṣọ ó tó dà sí nípa ó bá lọ́dọ̀ àwọn àlìkálí ọlọ́kùnrin jẹ́jẹ́ àrùn ló ń àlùkàrí ní káwọn obìnrin ẹ lọ yẹ̀wò wọ́n bá lọ yẹ̀wò lóòótọ́ wọ́n ní nǹkan ọmọkùnrin ti dà sí obìnrin yẹn láwọ ó yìí ti dà sí bí aṣọ rẹ̀ náà àlùkàrí ní arákùnrin bóun ló ti jẹ́ ó lóun ọ̀dọ́dọ̀ ẹ àwọn tí wọ́n sì à ń pa àlùkàrí wọn a máa fẹ́ gba ìmọ̀ràn oyún àṣìṣe náà méjì àṣìṣe o bàbá ló lè yanjú nǹkan o alkali bá ké sí ìmọ̀lù náà ní oṣù bá ké sí àwọn ọ̀sàdé àlíyìí wà ń bẹ̀ ah! ọlọ́run sì máa ń ṣíjú àánú wo àwọn èèyàn náà. ṣùgbọ́n àánú tó ṣíwó ẹnìkọ̀ọ̀kan wa mọ́ta kó lórí àjọra wa àwòrán wa ọkàn rí bákan náà ni àjọra wa. àǹfààní àdàlù wá sálò. ilé ìwé wa ìyàtọ̀ àdàlù wá ìgbà tó wá wá kọjá àlélẹ̀ wọn ò lọ mọ azrael àkọ́mọ sí wọn ṣùgbọ́n àdáàlú àrílà wà sáàlù rẹ̀ àdáàlú àrílà wà sáàlù rẹ̀. nínú nǹka dáàlì yẹn ẹ̀rìn ni sáàlì. sábù ní à ọgọ́rùn-ún méje ni wọ́n wọ́n lè jọra wọn lákọọ́lẹ̀ kọ́nà ṣe jáwé ìrìnà ayé wá o a lè gbàwó rẹ́ka náà wọ̀ náà ọlọ́run wá síbẹ̀ àánú ọ̀sẹ̀ náà lì ó wò ó àwọn obìnrin ti sí pé ọkùnrin otu ti da nǹkan sí la obìnrin tó bá ẹnu ẹ̀ bá tún le ṣé tó ń pẹ́ bó ti bó ti ṣe ń wo bó ti ṣe rí wo ó sì lóhùn kí wo gbogbo ń ṣe wo ah, ń ọkùnrin sákòlá nílé sẹ́ẹ̀dì náà ní ìbáwò ó wá sọ fún àwọn àlùkálí ó ní kí wọ́n lọ gbé omi gbóná kí wọ́n gbé gbóná kó fọ́ ọlọ́run máa ń àwọn èèyàn sọ́nà ọlọ́run máa ń pẹ́ wọ́n da nǹkan bo wọ́n de ó hó gan-an ó sì gba wákàtí ó ní kí wọ́n kọ́kọ́ mú aṣọ wá aṣọ tí nǹkan dà sí. ó ní wọ́n á má jẹ omi gbóná wọn tutù ó ní kí wọ́n faṣọ orí náà kí wọ́n dà á nílé ẹ̀ka náà yìí. bí wọ́n ti dà lu aṣọ yẹn bẹ́ẹ̀ ni ẹyin dìde tó ń ṣe pààlù wọ́n bá mú gan-an gbogbo ní ọjọ́ ẹ̀yìn rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ lè máa jẹ́. wọ́n lára mi ni ṣé nǹkan ọmọkùnrin rẹ̀ ní dájúdájú oníjàmbá ni wọ́n. ẹyin lọ fọ́ sára lọ́wọ́ jọ nǹkan ọmọkùnrin mọ́sáfẹ́rẹ́ fi kó bẹ́ẹ̀ ni yìí bí ọlọ́run ti lánàá ló fi jẹ́ pé àtọkùnrin àtobìnrin òǹkàlùkù ló ní ète lọ́wọ́ ẹgbẹ́ á sí ọlọ́run kò ṣe ìtọ́pamọ́ fún un. ibi tá a ti wá lọ ó ní pé. àdáwòrò rẹ̀ mú dáadáa wà sí máa ń mọ̀ nílẹ̀. ọlọ́run ní torí ipa fẹ́ kọ obìnrin kan lẹ̀ a lè fi jọ ọbẹ̀ pààrọ̀ obìnrin kan sáàyè ọkàn. wàyí àwọn ọmọ tèrè náà lọ́ọ̀dẹ̀ ń lọ́ta lọ́wọ́ tẹ bá ń gbèrò pé ẹ fẹ́ pààrọ̀ obìnrin kan sáàyè ọ̀kan. wàá lè tó ilé ọ̀nà ìtàn. bẹ́ẹ̀ sì ti fún ọ̀kan nínú wọn ní owó tó pọ̀. bàbá àkùrù ni òṣè yá. ilé kọ́lẹ́ o ẹ bá mú nǹkan kan bẹ o àwọn bàbá wa tí wọ́n lọ. Ah. wọ́n gbìyànjú o ọlọ́run ìmọ̀ọ́nì ọlọ́run ìmọ̀ ò tó nǹkan ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run ó ju ìmọ̀ wọn lọ. irú àwọn bàbá wa ti ní tẹ́ lọ àwọn olùkọ́ wa gbà ọlọ́run lò wọ́n o ọlọ́run lò wọ́n o tọ́ wọn sọ́nà gan. àwọn obìnrin tí náà. ó sì sọ fún ọkọ ẹ̀ pé gbogbo nǹkan rẹ̀ má mú nǹkan kan pamọ́ o má mú nǹkan oṣù ẹ̀ pamọ́ o torí àwọn ọkùnrin míì tóbi bá fẹ́ pọ̀ wọ́n aṣọ tí ń fi ṣe àlàáda òun sì mọ pamọ́ wọn á ní bọ́ọ̀ lọ ọwọ́ àwọn ti tì ọ́ bọ́ọ̀ lọ ọwọ́ àwọn ti tì ọ́ nítorí wọ́n fẹ́ fòrò obìnrin ẹ̀ bẹ̀rù ọlọ́run. àwọn bàbá wa tá a wá ń wíhun wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run fún ọ débi pé tí ìkíní kan bá kù tóbìnrin ò mú bóyá yarí ni ẹ bóyá kó orí ẹ̀ǹkan ni sì fún un eléyìí o kí ló tún kú o àwọn irinṣẹ́ ni tí máa tí máa ṣẹ̀ka. torí gbogbo ẹni tí ń ṣèkà ẹni sì pé agbára ọlọ́run ju ti ń lọ. àmì ní abẹ́mìírí abẹ́ lọ gbogbo nǹkan wọ́n alọ́wọ́ ti tẹ̀ ọ́ bọ́ọ̀lù ọba máa ń sunkún dáná. rẹ̀ kọ́. òun yóò wẹ fún bó ti wulẹ̀ ọpọ́ yá kí n tọrù owó tọ́pọ̀ ni o mọ láǹkẹ̀sí ránṣọ̀dá àkànní báyìí ló bá a ṣe mọ lọ́dọ̀ wa là ń ṣe nì àwọn tí mo sọ owó ńlá ni àti wọlé wọlé òun ló fi jẹ́ pé nígbà tí ẹ̀yin obìnrin owó tẹ́ ẹ ti ń gbà ti pọ̀ ju ẹ onye àwọn obìnrin lówó tó pọ̀ ní oníṣẹ̀dá àké o ẹ láwọn obìnrin kan ṣoṣo lè ọba ké sí ọba kọ lẹ́tà ó ní ìwà humar ó ní ìwòlẹ̀ ẹ sì ní kí wọ́n má fáwọn lówó tọ́pọ̀ mà ọlọ́run fún àwọn ní nǹkan ọfẹ́ máa dínkù ọlọ́run mi máa wọlé. Ìjọba pé tàbísírù ẹ̀ ti ń bọ̀ káàbọ̀. náà ọlọ́run níbẹ̀ wá fẹ́ pààrọ̀ obìnrin kan sáàyè ọ̀kan. wàhálà ètò ìwé ìlà ọ̀hún náà kì ọ̀kan nínú wọn ní kì í tọ́ owó tó pọ̀ ní ẹ má mú nǹkan kan o. adáàbò ṣàwọn ẹgbẹ́ ọ̀gá àdàwọ̀ tẹ́ ẹ fi ṣe bàtàrí àdúgbò wọn ọ jẹ́ ìdúró tí ọ̀dà sì tí ó fojú hàn. وكيف تأخذونه ibi tí a ti lọ ni pé ẹ má dá àwọn obìnrin lọ́wọ́ sunkọ́ ju ẹbẹ̀rún ọlọ́run ẹ̀yin bàbá obìnrin mìíràn tó jẹ́ ń rí ẹbẹ̀rún ọlọ́run lọ́lọ́run fi sọ fún wa tí ń sọ̀rọ̀ àrìjáàlù kàwámúnà aláìníṣàì ọlọ́run ní táwọn obìnrin bá ti tẹ̀ láṣẹ yín. ẹ má wọ̀ náà àti rẹ́wọ̀n jẹ náà. ọlọ́run ní ẹran tí o wọ́n yẹ pé ipò kan lẹ wà tí ń gùn yìí tí ń gùn yìí bí ẹṣin ẹ wà nípò ọlá. bóyá olówó ni ẹ jẹ́ àwọn èèyàn ìyàwó sì jẹ́ tálíkà ẹ wá ń fojú ìyàwó yẹn rí pé ìwọ wọ́n mọ́ olòṣì ọbẹ̀ ba nǹkan àwọn jẹ́ ni ìrànlẹ́ yín wọ́n ra táyà kẹ̀kẹ́ rí ni ni ẹlẹ́bí ọwọ́ a máa fojú obìnrin rí tọ́nà ṣáǹjẹ́ wà ṣiṣẹ́ kò sì lẹ́yìn kan lóòótọ́ ọlọ́run ló ní. ọlọ́run ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ẹ bá ń já náà sì sí. Àlùbọ́sà bẹ́ẹ̀ ń jẹ́ aṣọ náà ni ní ọ̀sẹ̀ ọmọ iye wa dáadáa. Ara tàfsírù náà ni. Ara tàfsírù náà. Àlàáfà Àlàáfà ẹ̀rí ìgbàmú ẹ̀ṣẹ̀ bàbá. Ẹ̀bí ẹ̀mí dáadáa. Àwọn tó ń sọ̀rọ̀ àwọn sábà ti wọ́n ní àgbègbè ọ̀hún tí ò bá wọn bí kó máa wù dáadáa o bóyá wọ́n sọ àṣọ ọgbọ́n kan tàbí ìgbàgbọ́ mọ́lẹ̀ kó máa wù ú. gbogbo ẹ̀ náà la ọ̀rẹ́ àmúlẹ̀ ìṣòro á. láti rẹ̀ tí ó gbà o ṣe bí ni O náà fọ gbogbo ọlọ́run hàn ọláwọn èèyàn tó náà rèé òun ìsọmọ olùsí ọba máa lò nílò olùsí báyìí bẹ̀rù ọlọ́run ààyè àwọn ọlọ́run ti parí ẹ̀ olùwà ní táwọn obìnrin bá ti tẹ̀ o. ọlọ́ọ̀bá gbogbo alẹ́ ìnà àbílá ẹ mẹ́wọ̀n náà àti rẹ ọla jẹ náà. iná mọ́ ọ̀gá àlè ìyá. ọlọ́run tó rí pé òun ọlọ́run ga tó yẹ pé ipò kan lọ wà tó ga tó fojú kéré àwọn èèyàn ni wọn tó ń jẹ ọmọ wọn yà ọlọ́run ní rántí pé òun ọlọ́run ga jù ọ kẹ̀dí sínú òun tóbi o tó pé kò tí tóbi kẹ lọ wà ọlọ́run ló ti fún òun náà tóbi jù ọ lọ ẹwọ ẹ̀rí níbi mọ náà ni a fi ẹni tí ó lọ. báyìí ọ̀rọ̀ nípa ọlọ́run jẹ́ kó ṣe aláǹfààní. ẹ̀sọ́ ajá ló sì kú sọ. àtàyè bàbá òkùnkùn náà mú. olùwà ní báwo lẹ tún ṣe fẹ́ máa mú nínú tẹ́ ẹ ti fún wa. wàhálà ọmọ bá lòun ìlà bá. tó ṣe pé apá kan yín ẹ ti ṣẹ́rí sápá kan ìyẹn ni pé ó ti ṣí lọ́sọ̀wọ̀ ẹ ti bára yín ṣàṣepọ̀. wọ́n á gbé ọlọ́run sì ti gba májẹ̀mú tó nípa lọ́wọ́ ọkọ fún ẹ̀fẹ́ fẹ́ra yín ẹ̀ ṣàdéhùn pé bẹ́ẹ̀ bá ti bímọ kan lẹ́kọ̀ọ́ra yín ẹ̀ ṣàdéhùn pé bẹ́ẹ̀ bá ti jẹ mílíọ̀nù mẹ́ta lẹ́wọ̀n fi ń lẹ̀ ọlọ́run ní àdéhùn yẹn ni ọ̀rọ̀ ti o wàásùnà mi kún mí sá kàńgàlẹ́sà. a fẹ́ gbọ́ ìpele a fẹ́ lọ tẹ̀síwájú. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi àwọn ẹrọ náà kan ní àyìnà àti bẹ́ẹ̀ pàdé àfihàn tó wọ́n sàdá lọ ní àwọn àwọn ìwà owó níbi náà fún wa ẹrọ náà kan bẹ́ẹ̀ pàdé náírà ẹrọ náà kan wọ́n sàdá náírà ẹrọ náà kan wọ́n sàdá náírà ẹrọ náà kan wọ́n sàdá náírà tí òní náà àtúntò káàsì kan wọ́n sàdá náírà lọ́tọ̀dọ̀ àpá. yusufu ọlọwọlé dáwúdà pápẹlẹ nyara yìí ìgbà kẹta tiẹ ó lè ní pàṣẹ wọn lọpẹ náírà ìdírísà ti sáárà ní two thousand naira wàkìlì mọ̀túrù àdìgòkè one thousand naira láàbí yakubu àdìgò two thousand naira ibrahim brown one thousand naira àdìgò adébíyì àbíjàbá two thousand naira jàbá náírà láti méjì pápẹlẹ náírà yẹtí ni màmúdù àlàbí four thousand naira. ẹyin àwọn tí mi gbé pọ́sẹ̀ tí ò wọlé ó tún wá fún mi èké ó dà jọjú ìdíjẹ́ ti bàtà lóye lánàá ó tún wá fún mi èké lánàá four thousand naira yẹn ti wọlé lè àti òde ìjọba yìí two thousand naira onígbà àti ìtàwé two thousand naira sàlámù yìí àti mọ́mí òjò one thousand five hundred naira ọlọ́run ti yẹ sẹ́lẹ̀ ń ṣe o owó ara wa ni à ń fi pamọ́. Màlílì fàtà mi máa lè ní màá ọ̀dà mọ́. Yàtà òkò kò lánà òdì lánà ìbànà. Yàtà òkò kò lánà òdì lánà ètò jẹ́ èèyàn nínú owó tó ní. ó ní ń tọ́ ọkọ̀wọ́ rẹ̀ tì ṣáájú tó fi ṣàánú. àbọ̀ ọ̀nà ibi tí Islam ti ń gbẹ òǹgbẹ ọkọ̀wọ́ tó ṣe owó ṣe ọ̀nà ìwọlé lówó wọ lámọ́kítà náà hmm. wọ́n ní tàwa ń gbà bọ́ sọ̀yà bẹ́ẹ̀ ìyá olówó lọ àwọn olówó lọ wọ́n lọ wà sọ́wọ́ báńkì wọ́n lọ gbọ̀ngàn bọ́wà báńkì ni ọlọ́run lọ́mọ ẹni tí ọ̀nà ìṣẹ́jú kan ní kan ọlọ́run lè gbèmí ṣe ṣe dé owó wọ́n kàn ju tẹ̀lé ẹlẹ́ni. Ah, lọ́dà ti láwọn náà bá a fẹ́ nà tí ọ̀jọ̀ wa lójú owó wa nù ó mẹ́rin bá a nípa báyìí akínyó ìgbẹ̀yìn òdì náà kọ́sù bẹ́ẹ̀ náà mẹ́fà rẹ̀ jẹ́ àti dé ayẹyẹ. wàhálà sáà kò ọ̀rọ̀ ọlọ́run láì dájú ẹ wo ohun tí ń lélẹ̀ fún àti ìgbà wa sọ ní ẹlẹ́dàá wa ta ń tó láì àti gbọ́dọ̀ wọ súnyà ọlọ́run sọ̀rọ̀ mi. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف. Ọlọ́run ní ẹ má fẹ́bìrì àwọn bàbá yín o mímọ́ ọlọ́. Ọlọ́run ní ilé amúnámọ́dún ṣàlápà àbẹ̀yẹ tẹ́ ẹ ti ṣe ṣáájú nígbà tó kù sí ìdí. Sọ́ǹgbọ́ ìyàwó kékeré bàbá ìwọ lọ́pọ̀ ẹ̀ ìwọ lọ́pọ̀ ẹ̀ yíra abalu sàlápà mo sì bẹ́ẹ̀ lọ sọ bẹ́ẹ̀ tó ti ṣáájú mo ti mú jẹ o. Iná ọ̀gá ẹ̀ka ìṣàkà ọ̀rọ̀ ìlànà àwùká bàbá ṣàtà ìbàjẹ́ ni ó wàmẹ́kítà ó tún jẹ́ wàyẹ̀gbú àṣà àtàbí ìlànà ó tún jẹ́ ọ̀nà tó burú ìjọ ti tàbí kí àwọn káwọn wọ̀ ẹ̀yẹ ẹlẹgbẹ́ wa. فهلوا إلى من ظلمون فإن من أراد لا يغني من الموت فهلوا إلى من ظلمون فإن من ألني وتقوى الجرس يتسقط آه أقوى لا لا لا تسوي لا تعرف شو هذا كيف ẹ̀yin náà lọ́dún wá fẹ́ kọ̀ọ́lẹ̀ ọlọ́ni bàlá táwùsù mi ní ṣe ha ẹ má mú nǹkan ká ń bẹ o ní máa ta àtàwùsù náà ń mú ta náà ọlọ́ni ká ẹ tún mú nǹkan ká ń bẹ fún àbòsí lẹ́sẹ̀ ẹsẹ̀ àbòsí wà ní sinmi ẹ sì gbẹ́sẹ̀ tó gbójú náà. بينا ọ̀nàṣíbáhùnmá alàlàáyé ó ní àfà tí a méjèèjì bó tá náà wà ìṣe máa alàlàáyé nù ọjọ́ àlàáyé wà ní ṣèkọ̀ ha tá a bá wá gbé sí àgbọ̀yé títẹ́ à àtàrùsùn náà. ẹtú fẹ́ mú nǹkan lẹ̀ ajẹ́ pé lìtà òbíìlì ni wọ́n ní nǹkan abẹ́ bí wọ́n pa mèédè a sì fẹ́ fi sí wọ́n ṣàtakò pé ẹ́ kí lọ bẹ́ẹ̀ mú kí lọ tún bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀. ọlọ́run tó sọ yìí pé kàkẹ́yìn bàtà òṣùnà wú bóun lẹ́tún ṣe fẹ́ mú nínú owó tẹ́ ẹ fi fún wọn. ebe anyị ihe ojú pàmìlà ń wo lẹ́sìlẹ́sì fẹ́ tún mú bẹ̀. ọ̀kọ́dé àfúlà báàlù kan ìlà bàálù. tó yẹ pé apá kan yín ẹ darapọ̀ mọ́ apá kan nínú bára ìyàwó tó bá tó wà nítorí fún un kọ́ mọ́ a. àlùmúkàlárì ìlìmárì tó yẹ pé ẹ ti ṣe márùn ẹ ti fúnra yín ní owó ìsẹ́lẹ̀ lórí lẹ́yìn náà gan fàá sí náà ní nǹkan òde sáàkàǹgà yìí. wọ́n èso ti tẹ́wọ́ gbà lọ́dọ̀ yín lójú ẹ̀mú tó nípa ahadáhùn jẹ́ bẹ́ẹ̀ àdéhùn gàníṣà tó nípa ṣàdídá tó le koko àwọn àmọ́ àmọ́ra láwùjọ níní mùsáàkì hínà màrú lẹ́jẹ̀mú náà ni àṣẹ tọ́lọ́ ń pa pé ìyàwó tí ẹ fẹ́ yóò ẹgbẹ́ dáadáa ẹ dì àìfẹ́yàwó pé ó dìgbà báyìí ìgbà báyìí làwọn láwọn jọ àwọn káwọn tó kọra àwọn ilé wọn sí àwọn kan gbogbo òjíṣẹ́ wá ti ni wọ́n níyàwó ti wọn lẹ́wọ̀n lẹ́nu. ọlọ́run Eh. a ní ile ka ẹgbẹ̀rún ẹgbẹ̀rún èèyàn fún ní ẹnìkan ní ilé tí wọ́n fẹ́ mú ẹnìkan ẹgbẹ̀rún èèyàn náà lọ́wọ́ wọn. àdéhùn tó nípọn tẹ́ ẹ ti gbà ó ní àṣẹ tọ́lọ̀ ń pa nínú musaaki hinna bimarufi pípẹ́ ẹgbẹ́ wọn mú dáadáa àwọn táṣírí àti kẹ́ ẹ sì fi wọ́n lẹ̀ lọ́nà tó dáa tí ò ní jẹ́ fún un. ọ̀rọ̀ kan dúró gbé wàlá táǹkì hù mẹ́nà káàbá òkun nílò ìṣá ọlọ́run ni ẹ má tẹ̀lé àwọn bàbá yín ìlà lákín rákọ́dù sàlábà ìjẹ́ ti ṣáájú tó fi òtí ìdí gbogbo ìyàwó kékeré bàbá àtọ̀bí ẹ̀ náà àtọ̀bí ìrọ̀rọ̀ náà ló sọkọ. ọlọ́run ní àbẹ̀dẹ́ ti ṣe ṣáájú ní fíìlì fún mùsàlíkà ẹ̀sìn ṣáájú ẹ̀yìn náà ń máa kù wájú náà ní àṣẹjẹ àwọn ṣé dáwọn ọlọ́jọ́ sílù lọ pẹ̀lú yẹ̀rọ yẹ̀rọ ṣe é ṣé rájó báyìí.